وبعد السلام عليكم ورحمة الله وبركاته ورسولو يا الله لنا سيد بيجو شمو أصار ديني إني جمع بس شعبان ولا مبزا لأي وضفة كنت تكيس إيكي عمل لأتونين غرغوريا كان دائمين كتاتين مي 2000 17 inshallah related to a book section book karatuade isibu kalama adanye kuma nibiya sallallahu alaihi wasallam ayé da fi aduma nibile ilé kadu yíò ile ka e e e do yiwo ha nibi wakatin anya da lati kongo yiwo kijo ko yi akini hi efi inde ke na dini oyo eni tawhid ido yodo ka kukola kidalu e ti damu no wale bojo e kifil minority even do kitu e kete dehewo kitu e kete do yale e filo minority ẹ̀fíìlì wọn tí kò sàmì ní ha bí wọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ ìrúgbò alẹ́jíjá ìlú tí ma yà lẹ́mú na fi ọ̀hẹ̀rọ mínà àyà tẹ̀tọ́nìyà wọ́hùn ẹni àkọrọ̀ tẹ̀ fún ọ̀rọ̀ pìlót ní ọmọ ní ní ma bí olùgbò kọ́ àná ọjọ́ náà ní sẹ́ẹ̀dẹ̀ ọdún máa lo pìọ́ mọ́ bẹ̀kẹ́ ọ̀la àtàwọn máa lo àwọn màkà ẹ̀kẹ́ many one with God is majority àti they believe in Allah ma jẹ́ kọjọ́ dánwọ́ wọn yọ wọn họ dáa ká mọ àlóyún ma wọn he one with God is what is majority ẹ̀wọ̀n lẹ́wọ̀n ojú adùkọ̀lá náà níbi àdáa rẹ̀ ẹ feel minority ṣeun kàbó ẹ màmá gbọ́lọ̀ rẹ ní. abudu kuma wewe kuma agwe kofe anadi hooma upahoya anadi hooma eundu di hooma wete nale boki tudi ete nale ene ka cheudun ene ke cheudu magwe ke chenedu na e, ayo e, ai wallahi chenedu ete gede ma egba ke ate gede ma ma watani egba nya wa ko ju ade te gede ma aki i ete ta ke ma ŋɔjɔ mulu kan ne bɛ nonso doa ti minority kò bóki dɛkun dɛgwɛɛ abɔjɔ anya do teju le pa ma jɛ chaka jimɔ tsaka mɛnɛ gbɔn kpogba nbɛ iwɛ kidubi ŋu lɔjɔ mu ma ma keten olùkí wọn yọ kíkà wọn in detail tulè anabi ibrahima nbó ìlébọ yónú àáyá bọ́ọ̀lù kaná ìbọ̀bọ̀ tó mú ti minority legal ti faith àmà káàkiri ìsànà ìkọjá àtàwọn ìkọjá àtàwọn dé ó yá mọ̀ nú èwò gbogbo máa nà gàbá kuma gogi yohe yo temeje o yane babylon egba papa o yane le egba kodi oma ilo togbo onu ki challenge onu erere onu kpame ubo yahun mamo dado kame unako kame mele duto tepene kuma go kane ki minority ini god pardon iya nena tubi nena pa dugi dubi ngunu olokele na de wo iyo lokele un ti ani ibrahim ke kauma ho fa ni de de de uma koma la madago ona kona toki anu boyile to ne wale badini ojo ke le boda ojo ke mo jodo do ka inu kola ki akwalo no ho de chukata lo chukata age o ya kumola ya mola ki akoma na chekara tu le budo yele still karatu yo mole kan ni ibrahim akama oile mo katwa ngo ko no yungi ni uchaye kuno de hmm aya itin nga ya chane ko mo ti wa inyo kadibuka yo la ki kaun naam wa in kadibuka naam وإن تكذبوا فقد كذب أمم من قبلكم وما على الرسول إلا البلاغ المبين أولم أولم Allahu arivil ola níbi Ibrahima alkima tsoko kakẹ́ wo ti minority yìí nẹ́nẹ́ obìnrin yìí nẹ́nẹ́ dúhé wò ní nẹ́nẹ́ àti obìnrin ìgbé ni sọ́jà mana mẹ́nà ọ̀dà mana mẹ́rùn bọ́lẹ́dún máa ṣe lọ́yà tó àmọ́ onú ẹ̀ màkìjà mi káàkiri màmá tèmi máa dọ́yọ̀ múnà ọjà nìyín ibà lónú ìyàkọ̀lá ńọ́mà iyọ̀ làkìkà ńwọ̀lẹ̀ ó káwọn dẹ̀ ìyàkà ọmọ yẹn ni wọ́n ìtòkẹ́ dìbò sẹ́wọ̀n mẹ́mọ́ làkùnà káwọn mẹ́dù dèémí ọ mẹ́mọ́ lọ́yọ́dù dèémí sàmẹ̀tẹ́sẹ́ ni yóò dùdú nù ẹ̀nà akọ́lá dẹ̀ anábì ibrahim fẹ́kọ̀ọ́dì kẹ́sẹ̀sẹ̀bẹ̀ umamu mi kọ̀flíkù àmọ́ ya nánà wéwéwéwé kùmàdọ́gbọ́n mẹ́ màtẹ̀dọ̀ọ̀lọ́ àmúnú tẹ́ ìmàrí èmi ẹ̀dùdẹ̀ èmi lẹ̀ ìmáàmùnú tẹ́dùdẹ́ ní èmi ilẹ̀ ń dùn àkàmùnú tẹ́tẹ́ ní èmi ṣẹ́hùn kakọ̀kẹ́ṣẹ́ ọlọ́kẹ́ṣẹ́ kàá kàbókì àgbọ́ èmi dọmọ èmi èmi èmi ńlọ̀gẹ̀ta ẹni ànùmọ́ọ̀kà múnà mẹ́wọ́ ẹ̀lú ọ̀pàkúnmà mẹ́wọ́ ẹ̀lú lẹ èmi dọmọ èmi èmi ìmọ́gẹ̀ta lẹ́dùn dùdè èmi dùdè èmi wọ́n máa ala rọ̀fúlí ilẹ̀ bẹ̀lẹ̀ olùmọ̀bí dáa ma tánẹ̀ tánẹ̀ iná dùdú kìdó ti ni e o ye ki am du te yede nga mun ma ko ba ye pe un teme ya mere muwo ma ba ni ko o le yi o la ni ibrahim o jo ka nga ni bi un dei un ya du dan ye do nga ni bi muhammad yo la do ka ni ibrahim ka bo bo ka do yu ki dei ko ìwọ̀n bọ̀bọ̀ tọ́gbà pọ̀ ثم يانه أولم يروا أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير أولم يروا anabi gbégi adọ̀lé rẹ̀ dèémi olùkà إبراهيم ما amẹ́gbọ́wọ́ kàwọn dẹ̀ wẹ́tà gbégi adọ̀la ọjọ́ dọ̀là àmọ́ oníṣẹ́ ọjọ́ dèémì ọ̀sàmì káfìrí òbí yìí lókàlù báyìí òbí ọ̀nà yìí ń aláwọ̀ ní àwàlẹ̀mì àrọ́ àbídẹ̀ má ṣe yóò máa gùn kéèbà yòbò dé olóòlòkọ́lọ́kọ́ alùkọjọ́ mẹ́rẹ̀ ọ̀nà ìṣekú òṣánà wọn òpó yí ń akọjọ́ àwọn bú dàbí ugbó ń kìí tọ́jọ́ lè a máa tẹ́ yóò máa gùn tó nàbí ilẹ̀ takiwi ilẹ̀ yìí kó ìmẹ̀ ní ìwó ọ̀pọ̀ ẹ̀bẹ̀ kó ọ̀pọ̀ ẹ̀bẹ̀ ìmúdó ńlọrọ̀ ẹ̀la gbé ọ̀rọ̀ gbogbo àbí ọmọ máa fi ọjọ́ kò kó yí máa dó dàbí abọ́jọ́ ọkọ̀ gbọ́ pàgàdà ọ̀nà yìí ọbẹ̀ làmúnà láńgọ́dún mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ ma wọn da kẹrẹ bọ́ yọ̀hún yìí ọgọ́ ma bíwé ilẹ̀ yìí bìlà máìlín wàlà wọ́lẹ́dín wàlà síyábọn wàlà síyábọn ìnàwẹ̀n ìnàkọ́n ìyànà ìyànà ma nẹ́gbà ma bíwé ilẹ̀ yìí ṣonú ilé ní tẹ́yí ni ẹgbàmà bírí lẹ́yìn iwa pà ní ìwàpọ̀ rọ̀wọ̀ ní ìṣàgbò yí ní tẹ́ àmì polisi ẹgbàmà bí átànà má bí átànà pí bẹ̀rẹ̀ sí má bí átànà pọ̀pà fẹ́kẹ́ kàmí ọ̀ ìnspẹ́kítọ̀ anẹ́yìn má bí átànà pí búùtù ní má bí átànà pọ̀pà yá polisi gbòǹgbò màánù ètò tó rò màánù nà má mo yóò ọgọ́lọ́yìn. ìsọ́jà ìṣe má bí atánẹ̀ pápá lànà má bí atánẹ̀ pé bẹ́ẹ̀lì pàtí màrújì mímú ni má bí atánẹ̀ pé kàkínú ẹgbà má bí atánẹ̀ na bí atánẹ̀ ẹrọ òyí owó ọjọ́ bí àwọn onyakwọ́ àná ọgbẹ́ ẹ̀dẹ̀bí anyáwọ́gbọ́ ọjọ́ ọgẹ́lẹ̀ yà á nyá ojije tó wẹ́ra nẹ̀tò hó agbóhó ọjọ́ tẹ̀májàlá gbáà ọgọ́kùnmá bí ilẹ̀ mi ọgẹ́lẹ̀ àyàwó ọgbọ́ ọjọ́ ìnẹ̀bẹ́ẹ̀lẹ̀ká gẹ̀fẹ́ ti dú ìyẹ́kùnmẹ̀ ka kàkọ́ e na ọjọ́ anyá kámọ̀nẹ̀ dàbí agbọ́ ń gbé ohun kì sọ́jọ́ alẹ́lá ụgbọ ohun kì sọ́jọ́ ìyẹ̀fìrún ẹnẹ́lọ́lá ní tẹ́ ó nú ẹlẹ́dúkì ya ga wu. mọ́kọ̀ ọ̀wọ̀ àgbóhò yàyà ní ọgbọ́ ọjọ́ tó dábálẹ̀ níbi ẹ̀kà náà bó yẹ ẹ̀kọ́ rẹ̀ kàkí ni hìn انفروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن إن الله على كل شيء قدير يعذب يعذب من يشاء ويرحم من يشاء وإليه تغلبون قل النبي كوما أبي وشانكشي inferiority complex achema ogusɛ kɔmajɔ yama timamadu kuma mɛn kɛ aha kunun tɔhan kɛ kawoma de kol kawoma siiru fil ɔr kumɛ du kumɛ muulɛ kumɛ du o yaanɛ fɛnduru kumɛ te yaanɛ kumɛ go keefa bɛdɛ alxalqɔ alkɔjɔ mɛrɛ wa mo naŋu tie mbiki mero na ki ce yoyi thumma allah yunshi'u an-nash'ata al-akhirah taki ma ya chano na muni ngojo no munu yoji oyo mune mbio na ye yududu kije ala ibro waju inna allaha ala kulli shay'in qadir ma ma yungide lik ma amal kide manya ma lalle ka ji gaskiya allahu shodu ki nubo yawon do irin nubo yawon do lai yu'azzibu man yasha'u wa yarhamu man yasha yada zaba ngana kiredo ihubu kidogo kolo azaba wa yu'azzibu man yasha wa ewu boki dowe nga azaba kidupe da azaba leo maana kingoro yu ngori yu mige chaki ni yu azibu man yasha chaki tamate amache yo tamate biene ana kiro yu da azaba un tache yo tabi tache biene ida azaba un a a ewu boki dupe ko yu da azaba ngumo ya kuma dowo ho oyo da azaba ngene kiro yu boki dowo kolo bibi kimukuma da azaba ngoma ويرحم من يشاء إيوغوك دوها كنيوجو أنك رجيجو يغوليجو إيوغوك دوها كنيوجو مبوكا وجوني إن, إن رحمتي سبقت غضبي حديث قدسي إن رحمتي وسعت كل شيء وسأكتبها للذين آمنوا أجني رحمي وكونن تندون يا مولو ما ديك بنا بكون إني فسر أيوا يعذب من يشاء ويرحم من يشاء أنا aboyo afi adazaba ene tene duke redo eja ki tana tenyo tana tebene iredo yo na iyo yukwene ki ate bene bunya azaba duwene ki ate yo ile yetin todo ile tala che juge de ramo engo yo akalugo alati haramtu zulma ala nafsi waja'altuhu bainakum muharrama omi alati eti omundu cha haramu ngoli mi ngeli ngolami unangom du chengeli wa ba de me ka me du kare bola me e o chalachi ena ki chenu e ju ge de me bena do rome o yo nga chogelen chogelen e to yo dogele chen ko yo ngo ka bo mune die ni yo azibu me ya sha wa yarhamu e na mu timini ni ngajo e e o bo ge do ha ka yenye ne kire do da iduro ma ka yenye kere bo ene ki arre do bo ge na ka yenye ya ngoli e yo a gane ko wa ilaihi tuqlabun n gbohun kiso yo n adabitume de arida me pe ilẹ̀ pakoko ìtọ́jọ́ mẹ́rin rẹ̀ tàbí tó lọ ọ̀làbẹ̀rọ ẹjọ́ wọ́n máa antum wọ́n máa antum bí mu'jizina fil ardi wala fis samaa وما لكم من الله ولي ولا نصير وما أنتم بمعجزين في الأرض àmẹ́ mẹ́tùgbò mẹ́họ ọjọ́ ọwọ́ mẹ́fì ó yá nì mí gidẹ́ inú ó yá nì gidẹ́ yìí ó nẹ́dó yá ní gọ́ọ̀mẹ́ntì ogbó ká kẹ̀yà ó pànù sí ọmọlẹ́ ẹnìkí mú wọ́lù dúdú ẹnìkí ọlá disguise kẹ̀mí mask kì ní design ojú onúbulẹ̀ dúwọ̀ tí ó yí ẹnà dúró rí ẹ̀dábọ̀ onúbulẹ̀ alimẹ́tẹ́à ìgbàkì yóò yí màdámù london ilé tí yí ọlọ́run mú màmí skate bóbulẹ̀ kóhun ìlú àgó kí kwẹ́kẹ́ kwẹ́kẹ́ kwẹ́kẹ́ kwẹ́kẹ́ pàmẹ́yọ àwọn apàkìtì ìmínẹ́t gbóòlẹ̀ ẹkù ìkojú àtẹ̀sẹ̀ ìgbà ayé ìmínẹ́t lẹ́dúdójí òkèkọ̀ pàmẹ́yọ àwọn apàkìtì ma kọ́l màálù lọ́nà obìnrin kwẹ́kẹ́ kwẹ́kẹ́ kwẹ́kẹ́ kwẹ́kẹ́ kwẹ́kẹ́ kwẹ́kẹ́ gọ́vọ̀nà cross river kó ìlàlẹ́gbàmì security dùn màkọ́ mọ́ ìtọ́kọ̀ yìí nàìjíríà o ume abuwo ele kẹnike escape ubokuma ma mú london kẹnike wí nàìjíríà dẹ go òun mi bá kó wẹlé lè mi àti bí ní ngòngó yẹn lọ la nàìjíríà nàìjíríà yìí mi yà mú màkìsìkẹ́sì gbóbulẹ̀ láàgó náà olóbìnrin abu elekewi tó dẹ̀hùn ìyànimúni ti nigeria ẹ ti gọ́bọ̀nà ó yí dúkẹ̀tùkù yí constitution nigeria àìmúnáìjẹ bílíọ̀nù dúkẹ̀mọ̀ ẹdójọ́ ẹjẹ́ àkáhùn ẹjí immunity constitution and constitutional immunity ṣokùsọ́ na ẹ̀pa ẹ̀pa gọ́dọ̀ àlùyé nigeria ẹ̀ democracy demon what demon crazy kuma do democracy demon crazy it's a demon crazy you are demonstrating not democracy ẹnà kì gbogbo yàpẹtọ ẹ ó yí dúkẹmẹ ẹ yí irú ẹdẹ ẹdọdẹ àwọn adìkàtàfẹlà tó yẹ ẹnẹdún àkàwọn lọ tèmi tọkẹjà ń. ene leni right gi ada yon oko billion duk ma koa e eh, hodo buma bukhari o yo gi mola yo la dun abi wo yo e ye na milikul government du kame o yi yi o nganya do da kame lo ho milikul government o mole mama che yo ngu bo yaman yang wa bo constitution bo house kame mi alo en wero so e to ye de ọwọ́ fẹ́ democracy ẹ́dẹ̀ democracy ẹ́dẹ̀ ìwé kàmẹ́bù yí ọwọ́ ẹ̀wọ́ yí dúkì gọ́ọ̀nà yí state ẹni kìí dábà ọmọ náà wọ́n ti local government mọ́mọ́ yí ò lẹ̀bùn náà ọwọ́ ọ̀gẹ́lẹ̀ ọ̀gẹ́lẹ̀ màkàún wọ́dọ́kọ́ fẹ́ sọ́jẹ́ ẹ̀dẹ̀ yìí ó yí dúkì gọ́ọ̀nà ẹni tó ẹni kẹta lè nílé mi

kamini hudangwa democracy ye tweet, president wala yadi tolera na jini joni bail out ene gbodu bail out odo mele gele budure ene gbele hu bail out ene hu e gbo ile e mama me kako ke un kadomo do ki bail out gọọmenti dúró lè kọ̀bàtà tó yà nà ń imọ́kọ́lẹ̀ dùn á mà nẹ́dù bẹ́ẹ̀lì ugbo madu ugbo kọpẹta dẹ kọ gáàtà mọnẹ ọkọ ma ba mọnẹ yóò kò máa ráyìn gọọmenti ńlá mọnẹ ní kọpẹta dẹ máa ma kéré lẹ́hùn máa ọdọ kẹlẹ kìlẹkù bí ẹnẹ gbọ ìlẹ yìí màmá mẹ. nigeria, nàìjíríà àbí ya àyà immunity tẹ́nẹ̀ gbé àtọ́kọ́ lẹ́kídẹ́ akíkọ́lá mẹ́wẹ́ pé sọ́wẹ́tọ́jàwẹ́ yóò gbọ́mọ́ ẹ̀ Allah fi àfójá ni wa wọ́n ti ń wà. wama antum bimu'jizina fil ard ameo na botu dere to da ojo kojo ho kome me subu me ojo wo ogo me ala di joja ne country me me ora ki country mu ne me mu ni oja ne kap ngbo mele me ojo wo e hajile ewu wo le ewu kuta le ewu bere abekunyi kakumekɔ underground kumenya amadzaye anɛlɛ lɛ abekunyi wele kalɛ abekunyi island mɛkote yɔ ayi mɛyɔ ɔgɛgɛdɛ gbɔfɛ la yi kadɔ gɛgɛdɛ yi gbɔ ɔgɛgɛdɛ ayi woka ŋgbelɛgɛ la yi dɛ yi itɛtɛtɛ ɔban tako nɛgɛ awo gbɔfɛ la yi lɛ dɛ yi tɛdɛ kɛkɔ tɔkɛ yi ayi takɛ ta nɛfɔmɔ. ẹ̀hún kó tọ́kọ̀ yẹ yìí dákẹ́ àníta ọmọ ngbó kàdọ́mọ òyà nìyí kó na kó má yà wọ́n yọ ìdọ́mọ mẹ́ni ọwọ́ àkàyọ yọ bí anẹ́dù múmẹ́ ulé rẹ̀ kẹrẹ́ gbúdúgbúdúgbúdú rẹ̀ abẹ́kẹ́dì màjínìtì yóò hẹ́ kẹrẹ́ lè pa fíwúrú ìkókù náà.

kí sọ́jà mi sọ́jà pọ̀rọ́bì à ń nó lẹ́rẹ̀ ikọ̀ lè yọ́nà ìgbàgbọ́n nó mọ́tò pé machine ìmí òkodo wíyáwíyáwíyá ulegidẹ́gì ara kò wèwú ẹ̀ àmẹ́gbẹ̀ nó ame ara yà bá mẹ́ yóò nóbi hùn àbẹ̀kí ka káàkiri ò dà lọ ẹ̀rọ àbí ìlèyàn àbẹ̀kó mẹ́ò yí kàmà mú ìtúyín dúdú oyin dúdú ọmọlẹ̀ mẹ́à máa tó wè kéjì màmúdà ọmọlẹ̀ ma mẹ́dọ̀ rẹ̀ ọmọ mú màmúdù tẹ́gbà obì màmúdù tẹ́gbà papó yóò bó wọn àmẹ́kámẹ́lú ẹ̀mẹ́kó òun amekana wòle gba kpó takò ŋanya ɖe ŋu bó ge ɖe yamɔla ŋu tẹ mamu tẹ gba nke dukɔ yi ni ɔnɛ ne dukɔ yi me yi wòye duta ne kpa kpoko taka mɛ awu yi wòŋa du yi taka mɛ wa yéŋa mɛ lo abi liku bó ŋu le gbégi atɔkɔ kó tɔkɔ gbégi akótó moto kuma le mama ŋu do ya ne yi kìtɛ kúri ta mɛ ne do ate ne ne ma dɛ ni o nuge ŋu yamu da kpa de de piririririri ilo yɔ dɔ ile imuhu bobe tana da imuhu bobe a wata dan to in huda Allahu ma hudu ma ma dede da ma muda o abe ma da pa dede o ma muda ijo ma muda domu bi abe ọjọ́ tẹ́ ìdọ́mọ́n fil ọ̀rọ̀ nìyí wọlé fi inike yɛ tiɛ mo escape bo ya na ɛtɛ tso yɛlɛ wɔ kama ɛnya ma ya inugbo lɛ ti dɔmɔ ɛŋa bo o yi tu yɛ o ya nini wɔn mɛ lɛ ko mindo ni la mɛ ne lobi ɔyɔ mi wòle yen lugbo agbɛnɛ ɛnɛ otu bi yɔ mɛ ne lobi ɔyɔ ni wɔlɛ anafi yi mɛ ne na tɛkɔ duu ya da tɛkɔ ŋu mɛ.

أولئك يئسوا من رحمتي أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم طيب والذين كفروا أيجد الله عز وجل يعرف جدنا يا محمد uja likamikafiri achivi yuda nibi bao bi jamani wa ikukuta kile kitapa walau yeni walladhina kafaru bi ayati llah abidu gijiwa kumako bama ya yojo waliqaihi mako umani mwaje iliya rujiko yojo muni ulaika abilai يئسوا من رحمتي أبلا لقابيين بيوم متكنا ما بان يوم منو إيه يوم منو يجروا بلا وأولئك لهم عذاب أليم أبلا عذاب يو يولوكو لوكو إذا تجونا عدي يوما تجونا عدي يوما إيه يوم يوجو يجبوك حتى نوجو هي إن الرحمة وسعت كل كل شيء كو ابن سورة أعراف أيو ميمي تلنا دودا كفاكو تواهي كادو يمي يا كل يجبوك يعني أولئك يئسوا من رحمتي àbílẹ̀ tùbó kì gbé yíyàn gbé yóò mímí tẹ́rẹ̀ kí yóò mímí máa yá tó máa ń dáàmà yóò mí ọjọ́ àbúyẹ́kì màtàmí beneficiary ndéèkì ayé àfàní yóò mí ọjọ́ òṣèmé yìí máa tẹ́ èyí yóò mí ọjọ́ kàtì ẹ̀yìn ọjọ́ yọ́ngán àpọnẹ̀kú máa jàfàní wọ́n yìí èyí ilẹ̀ ilẹ̀ dé káàbìrì abudu ìṣàkójìjà káàbìrì wọn ọjọ́ ajé wọn yàgbà ní ilẹ̀ yìí yẹ ìsinmi rámẹ̀tì ìdẹ́ dojú bí ilẹ̀ bọ̀tí yẹ ìsinmi rámẹ̀tì yọjọ́ náà bá èyí là ń yà dọ́mọ̀ wọn mọ́ ìdọ́mọ̀ ní káàbìrì ní múdà dọ́mọ̀ ilẹ̀ tó dẹ̀wọ̀n ilẹ̀ wọ́n ti yìí. وكان بالمؤمنين رحيما اللهم ليجوا يا مؤمنين اجونياتا الى تقوانو جونا وتوكافر يقوانو جونا لها وجاني الذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمة الله mbelo abdo matebe yomi yomi yomi kitama inne bebelo tuki atuma hon otitala mama gbako imo Macha máa ló na náà ma kọ́lá ma kàkí àmá ibà èyí omi ọjọ́ wọn bọ̀ tó má gẹ̀ lóhun tó dábálẹ̀ ń ayá yẹ́ ni yẹ́ ìṣó mi rahmatillah ǹgbé gbégbé yíyan kàkí èyí omi ọjọ́ lẹ yá àbá ka olokoloko kìá tó yẹ tó dodo alẹ́ yẹ tẹ dodo tó yẹ àwọn ọlọ́wọ́ nẹ àzá abalẹ́ àwọn tọ́mọ la adéjú ma adéjú bẹ́ lẹ̀ bẹ́ fama kánà. فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو أموت فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم أجل كفاية إليه أولم ير الذين كفروا أولم ير كيف يبدئ الله الخلق ثم يعيده mayoyo aya yo aya kubu yu'adhibu man yasha'u wa yarhamu man yasha' mayo wa ma antum والذين كفروا بآيات الله ما يو ما يمون دم آية من لكدي آية كولا آية مل آية مل لكدي آية مل ولا بقوا آية ويوم مل sọ̀lá ya níbi ibrahim àdọ́mọ́yìn bọ̀tẹ́ kì tẹ́kù bí awà sọ̀lá níbi ibrahim àwọn ọjọ́ àrọ̀lọ̀ yá níbi ara níbi muhammadu ni ohun ọjọ́ wọn wá yí ya yá níbi muhammadu òbí ilẹ̀ takọ́jọ́ kí dàbí ojú ọ̀la níbi ibrahim abájọ́ àmì madudun ki jumlatul jumlatul mu'tariba medoka go jumlatul mu'tariba maango doke i'tiradiya هذا جملة الاعتراض ọ̀lẹ́gidẹ́ ti júmùlẹ̀ ti túbọ̀ bóyá tẹ́mi ọ̀rọ̀ múnẹ̀ màdálẹ̀ tí yàn láyé kì ní tọ́pìkì yìí dẹ̀ tó dúkọ̀ lélẹ̀ dẹ́ pákátàbalẹ̀ kuma atini kichuku kama mundu ama josi boyi ma elere mamda byojo le jodo mara balen ola nabi ibrahima wa ibrahima id qala liqawmi ibudu allaha wattaqu dhalikum khayrun lakum in kuntum ta'lamun انما تعبدون من دون الله اوثانا وتخلقون افكا ان الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق wa'buduhu washkuru lahu ilayhi turja'un ola na damo ola ni ibrahim ade wa in tukazzibu faqad kazzaba umamun min qablikum wama 'ala ar-rasuli illa al-balagh al-mubin ola ni ibrahim ade ki bon de on o yoti ngi mola u da tu yo we un muhammadu يا كان نبي محمد ألم يروا كيف يبدأ الله الخلق ثم يعيد إن ذلك على الله يسير قل سيروا في الحرد فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون وما أنتم بمعجزين في الحرد ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير والذين كبروا بآيات الله الله ولقائه يئسوا من رحمتي وأولئك لهم عذاب عليم يجد هذه جملة الاعتراف ده أبا اعتراضية كويا كويا أمدا بيجولا نبي إبراهيم ọ̀la ìdúkà níbi ibrahim kàmá bóhùn kàdé èébọ́ àtàyà 18 yìí takọjọ́ kọlà ń wà mí káàkiri ibé òyà níbi muhammadu yìí nàmúdẹ̀bì tó yóò là níbi ibrahim alẹ́pọ̀gẹ̀ kàkúwà níbi muhammadu ẹ̀fíìl kàkẹ́sì minority ní kàákẹ́ ẹ̀ egò kàkẹ́ nínú ọgbà nínú òbí ní amẹ́nà lé yégeyègbè ẹ ẹ̀ nàákọ̀lá adùnmí ọ̀làdé ní kẹ́kù ẹ̀kù kẹ́lí mẹ́rin ní anibi ibrahim akẹ́gbóòlù kàńgáwọ́ ọmọ lẹ́dúkọ̀ kàńgá bóun yọ léhùn kẹ́gbọ́kùbì ànàmọ́ ìhà gírẹ́sìpọ̀dù kópa bóun dẹ̀ فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو أمروه فأنجاه الله نعم فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون طيب بارك الله فيك respond abin da uwe nabi muhammadu can ka ego kede ena mune uwe ka nola nabi muhammadu gba ka echo koko ena me na tu bi nunwe lolo ola ni cho ma te duk ma bi pi ojo me da goji ba ke le lo gba ja ma ojo egbe nwo yele ko kola ha ko ma kana iná dúkìtò ìgbò òdùn ní ìlà àǹkọlù tí dé makadẹ́ ma dìfẹ́ndẹ̀ mímá pàápùyẹ gọ́bọ̀ kẹsọ ọjọ́ ma dìfẹ́ndẹ̀ mímá pẹ̀lú attack náà níbi ọjọ́ attack kùmà kwánẹ̀dẹ́ gẹ́m kùmà plan iná dúkìtò ìgbò òdùn ní illa an qalu sendek maka harri uqtuluhu mawmaimu mawpa aw harriquhu aw mawnadati mamdurrata aw galak maka lunu abawu o derik maduku yo we mi gidai tabali erere ngba FBI de ngbonga meske bi de ami special squad iye ami soja ami military mbeji ni special training ndubele de aptoda men koma yere numane tagi nalo nalo asọta ń bèèrè ọ̀ ọ̀rẹ́ nẹ̀gidẹ́ yìí ṣe ní kí kàmọ́ ọ̀lẹ̀ bí ẹ̀bí mɛ abide kanga mɛ yɔ bɔn fi mɔtɔ dɛ atɛŋɔ abibi ɔlaro eyu dɛ amewo nu ewo ŋu amarare wo na amarare wo tso lu abide kanga ma dɛ kɔndɛ mɛ ŋu bɔ dɛ gbogbo nu nu nu kpakpo wa dɛ eyina dogi do o ma tse ko awo ma pa oh, mau na déètì fún ma ó kòjó mẹ́ka ekòjó ma kòjó ṣe pan ẹ̀rọ̀rọ̀ onúmọ́dàdó fọ́bù ní alẹ́ yìí bu ní ẹ̀nà mẹ́ yu yu yu yu, àkúmọ̀ yìí lóòdù yúnyọ̀nyọ̀nyọ̀nyọ̀ kúmọ̀ ní ọ̀dọ̀ ní yọ̀ ẹ̀lẹ́ta kẹ́ mẹ́ yà yìí tí yún ẹnà dókítì yìí tẹ́ ọmọ tó anẹ̀wó bí obi alùpẹ̀ kọ̀ntribútù ọgẹ́lẹ́mì bẹ́ ebe egwu ẹ̀ ọgẹ́lẹ́mì àmọ́dé máa ayẹyún ẹ̀ dẹ́mà ìmẹ́wù tí ó má kàké àmọ́dé mẹ́rin mí àmì àdọ́ ọmọdé ẹ̀rọ yìí ọ̀làjẹ̀ kíákẹ́ ń ọ̀ka mbókè agbọ́kẹ̀dúgbọ̀kẹ́ yìí mà ma, maŋɔ aƒu gbunye mi ma le nyɔnyɔ yiate mi ma le maŋɔ divɛnde mi ma maŋɔ na ko kpɔma ne mi ibrahima do mbe ma do ƒue ma pitee kedi kpɛ mama yeta ne mi ibrahima obi ɔge le ŋa maŋɔ yetɔ gba ŋɔ da ko nɔ ne ŋɔ do ekodzo le ŋa me akodzo me ne nene kiti yia ɔge le ŋa ne nene dzi anya ti yia ega na ne le eyo dzinodzi kɔa. ẹgbẹ́ onú ya ní ọwọ́ ka òun anáde yìí ń wa òun ní ọ̀yà òun ní ọmọ gbá òun ní ọmọ àwọn èkejì ní alùkọ ọmọ dúkì náà ní nàná ní yìí ń wa gbogbo onú bọ̀lẹ́kì déwò ináde yìí kọ́ wa ìwọ̀n yìí kà wọ́n yí ìlú gbé yìí ń yìí kà wọ́n yà yẹ́ ẹ̀yọ́ ọmọ ẹ̀hùn lẹ́kẹ̀ kọ́ máa tẹ́ àti ìwà lẹ́kẹ̀ àhànà gbóbíẹ́ ẹ̀hùn bó bíjọ kà mẹ́tẹ́ta ti pín gbélẹ́kẹ̀ àkàkẹ́ ẹ̀yàn nú ó ìrọ̀mí ẹ̀ dákì hmm. ẹbí akẹ́ lákẹ́lẹ́ lẹ́pàlọ́ ẹ̀wọ́ ẹ̀jọ́ ọgbà nóde bó òyì is majority una kuma dete kuma dorotoi fa anjahu allah minan nar ojo ma nabi ibrahim abuna lete abojo huwe wole eh? allah yani ya naru kuni barada قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم huna ma dee te onu no onu no gide yi ama huna ko mɛ ɔbɛ huma to onu amu ne ɔbɛ lɛ ma to onu na yi onu du ki yɔ hɛ kita dɔ da kɔntrol amu ne kamu ne te ɔmu yɔ ɔwɔn yɔ ya kɔntrol amɛ la ya kɔntrol lɛ una ɔyɔ yɛ ni kul na daka ka yɛ na o wɛ una ma kɛ kuma da re ni yumi dɔ. kúni bẹ́rẹ̀dà yàtí mú dẹ̀ bọ́ ẹ̀rìdọ́dọ́ ẹ̀rìdọ́dọ́ yẹ lẹ́gẹ̀ wọ́sálẹ́mà ní ń mú ẹ̀rìdọ́dọ́ yẹ bọ́ ọ̀làdẹ̀ alá ibrahim ọ̀là níbi ibrahim fàárọ̀dù bí kẹ́dán wọ́sà aláhùn al'asfẹ́lẹ́ hákàkú ma pláàni e díẹ̀ ní yúdà níbi ọjọ́ níbi ibrahim ọ̀là ọmọ madu jẹ́ náà ẹ̀dá yẹn pẹ̀lú irun ti jọ lólólólò kà níbi ibrahim akadìnàdà awọ máa ti gùn dẹ. وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعض بعضهم بعضا ومأواكم النار وما لكم من ناصرين ọlá kíkà ti dẹ̀wò mọ́ ọlá tàbálì dáàmà take action ìdúró tó náwá ẹ̀rẹ̀ wọ́pọ̀ ọlá ọlá kíkà wọ́n jẹ́ àwọ̀ málẹ̀ rẹ̀ yẹ́ni ìnàmà takasùn mìndúnilá àmẹ́dẹ́ mẹ́yàwó yóò múnẹ̀ lóbi awsanan amude owo kowe abejunga ngala timaganen timanu ganen ode ne yuri ganelu ode ne rayu lelu ode ne ti ibolanu eti awo maide amoyigbo dewo owo oyigbo fama pàmà pòórí òhun mẹ̀gbẹ́yọ́ mmejara rẹ̀ mú sáka rẹ̀ ń légide ńgbèké yúwe mẹ́wọ́ ọkùnmẹ́ pàbí ẹ̀pà kó màwọ́ dẹ́ta mbẹ̀ ìnáko sáka mẹ́wọ́ tó yá yá gbogbo àmàtòdé mánu yéjú mánu yéjú mánu agbójí gbélẹ̀ wa rojí jọ yẹ̀tìwẹ́ tìwájú gbogbo ma ní rálì ẹ̀rí mi tì ní ká máa tó de rọ́lá máa bí àwọn àwọn lẹ́mẹ́nà mẹ́lẹ́kú èmi kẹ́ẹ́dẹ́ ìhàn máa máa tẹ́ bọ́ àjàjẹ́ lẹ́kọ́lá mẹ́lẹ́kú àjẹ́ mẹ́lẹ́kọ́lẹ́ màmá mẹ́ ẹ̀rí àwọn

adùgbòtò wọn lamẹ awẹdọ lamẹ ugbẹngọ de ugbẹngọ ìṣẹbọ yìí mma yóò ma òkèèyà mẹtì òbí lẹ ọjọ kwanu ọjọ náà ìyá ìyá gbòtò kìfẹdọ lamẹ lọnà àdébu àmàtì àdébu kó amụ amati society bibi amati abati boku ma amotigilika kiadamu na ogama no cultism red cultism black cultism abegi ati ogbonism duk mawaddatan bainahum yawma hmm? fi hayat hmm, fi hayati dunya eh ile mi ma wa dola ma gboyin olama a wọn lámá àmáwà tún mọ̀ yóò mọ̀ ìyà mẹ́tì yẹ kúrò bá ọdúnkùn bí bá ọ̀bí òbí lọ́jọ́ kwánà ọjọ́ náà máa máa ma kó yẹ ají wọn kọ́ lámá wọ̀yẹ́ àánú lọ́nà cultism gbé ilẹ̀ ìmí àmà àmà rojí ọjọ́ na mọ́nàlẹ́ọ̀la mama na kpogu mana gọ́la mẹ́bọ́ àdàbìtọ́ dẹ́dẹ́ malẹ́ ma àwọ́ kùmùnàr àdàbìtọ́ àmà àmà tó dé papọ̀ ní ibrahim akanga bọ́ dẹ́ o àdàbìtọ́ mẹ́papọ̀ una ọlọ́run yàtí wọ́n mẹ́lẹ̀kùn mìnàfírín mẹ́ àyàn àbá nẹ́nà àtẹ̀kù tó ọgbọ́ ọjọ́ ọjọ́ náà

ọ̀lẹ́bìrò ẹjọ́ olùkà níbi ìbọ̀rọ̀hìmá òun pàtẹ gbogbo rẹ̀ òtítàlá àmì àwẹ̀dọ̀ ọlámẹ́tò dídí kò ìnẹ́nẹ́gì àdọ̀bẹ́ àwọn àkàkùn àyàn kú nẹ̀tẹ́ kábẹ́lì kàmáka kàmáàtì dídíkò kẹ́nàwọ́ àti dídíkò kòbó kẹ́ àkàkẹ́yàn ní bódú kẹ́ àkàkẹ́yàn ní ẹnìgì àdìdíkò tòyàn yìí ẹnìgì àdọ̀mọ̀ ọ̀fẹ́ kòkẹ́ ẹnìgì àdọ̀fẹ́ kóńgò amanya ajuja ene ngame anuja ko meno onu kumaina goi kolibyo meno goi ea ka kipigi niki o ea ka kibachela evil o ea tini ka kipati o ngabo yele majeni ene duke majeni amanya dungenele kakikote makamacha miredi amacha tubaha melele engu imelingi na bekumeli turabala ya ka yẹn al'afilẹ̀ oyọ̀ ma ìrì amẹ́ni ọ̀fẹ́dọ̀ láàrin ọlọ́mà agbọ́n ọlọ́mà agbótú ọlọ́mà lona káfíríjì lona ṣẹbọ lona society lona organization lona secret society duk yọ ọmọ ìrì ọjọ́ kàkà ọjọ́kọ́ àná ọjọ́ náà ba agbóhùn ní bá ọ̀gbìn àmọ́ àmọ́ kọ́ ọlọ́mà àdúgbò ene na tola mama yake illa almuttaqin ori keke amara yoyo keke no boyi nga mama mo fedo umu ku ola mama tikri ne migide un ya ma ko anu jona to da bale ne ni biteno no ku yake ana but we will talk today for amana lahu lóòótọ́ ta anibi nù ọjọ́ ńlá jẹun anibi lóòótọ́ ọmọ asọ́gbà anibi ibrahim alẹ́ òun sì mí máa ń dù èyí ní fánílì ibrahim aláìdúró ẹjọ́ bọ̀tọ̀lọ́ta anibi ya ń pakó ọjọ́ gidi wa tó mọ ọjọ́ mọ́ni kàkà yín àtúnyé rẹ̀ mọ̀ àríkún. ورحمة الله وبركاته Thank you.